bàbá rẹ̀ ńkọ́. kí ni orísun mi. mo ní sìríǹjì dá. tẹ̀lé mi ká lọ. wọ́n ti múra ìjà o. níbo ló bá ti wá níbo. ṣé kò sàn kí n kú ni. máa mi ṣé mo láyè kan gbé ni. àwa nǹkan ṣe sí i. ṣe ẹ̀tọ́ mi láti tú ẹ sílẹ̀ ó dìgbà tí n bá pe àwọn òbí rẹ. ṣàánú mi kò parọ́. mo ní láti sọ fún ọ pé kó o ṣọ́ra fún àwọn ẹgbẹ́ tó máa kó káwọ. ká ló lọ wà ńbẹ̀ lọ́jọ́ tí mo lọ bá wọn fún ọ̀tí ẹ̀jẹ̀ ìsọ̀ tó fi lé mi dànù. jáde kúrò nínú ilé mi jáde kúrò nínú ilé mi.